fún wípé ó dára sí yín tell him you are grateful fún àánú fún oore ọ̀fẹ́ for the mercy for the grace fún salvation ọ̀kẹ́mi àti ẹ̀yin just tell him you are grateful ẹ sọ nǹkan tó dùn sí ẹ sọ nǹkan tó dùn sí ẹ pè lórúkọ tó ń jẹ́ ẹ fi rírì oore ẹ̀ hàn ẹ dárúkọ ẹ̀ ẹ yìn ẹ yìn bí ẹni tó mọre à ń sọ̀rọ̀ pé ojú rọ̀ lánàá òjò yẹn àwọn àmọ́yé làwọn òjò yẹn kàn tó jẹ́ pátó ti ṣe nǹkan tí ò dá sí láyé wọn ṣùgbọ́n ọlọ́run tí ò jẹ́ kí ibi àti wàhálà kó bá èmi àti ẹ̀yin ojú ọ̀nà tèmi àti ẹ̀yin rìn àwọn kan rìn wọ́n parẹ́ síbẹ̀ ṣùgbọ́n àwa ń lọ láyọ̀ à ń bọ̀ láyọ̀ ẹ ń ju ọwọ́ yẹn sí torí pé ẹ lè gbé apá yẹn torí pé ẹ lè gbé ẹsẹ̀ yẹn àwọn kan náà fẹ́ sọ̀rọ̀ bí mi àti ẹ̀yin ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ wọ́n ń rán ẹnu wọn pa wọ́n ní oore ọ̀fẹ́ ẹ ju ọwọ́ yẹn sí ènìyàn ìbá máa kí olúwa. bye máa dá gbogbo òwú àtọ́láyà padà fún mi. return all glory back to God. Ọlọ́run tó ń jà fún mi àti ẹ. The God that fights for us. Ọlọ́run tó ń ṣẹ́gun fún wa. The God that makes us victorious. Ọlọ́run tó ń gba gbogbo ògo nínú ìrìn àjò yẹn. The God that can us. Kàn máa ju ọwọ́ yẹn sẹ́yìn. Kàn máa ju ọwọ́ yẹn sí. Wave your hands to the King of Kings. Ju ọwọ́ yẹn sí dáadáa. Wave your hands. Ju ọwọ́ yẹn sí dáadáa. Wave your hands. Ó ní báyé ti fẹ́ kó rí fún mi kọ́ lórí. Oh yes. Hey, mo wá yan lógo. Jesus, Jésù ẹ ṣé fún ètò owó ìjọ yín láàárọ̀ iṣẹ́. Praise God this morning. Bí ayé ti fẹ́ kó rí fún ọ bẹ́ẹ̀ kan ló ṣe rí o. God has been good to us. Ọlọ́gbà wo wọ́n fẹ́ kó sùn kó má lè jí mọ́. Jesus. The enemy wants you to sleep and not wake up. Wo ohun táyé ń fẹ́ ni pé wo wọ́n retí àti ṣubú rẹ ni. The enemy wants you to fall. Ẹ̀sìn ni wọ́n retí ṣùgbọ́n náà tí ò jó rẹ̀. Thank God ọlọ́run tó gba gbogbo ògo nínú ìrìn àjò yẹn sẹ́. thank God this morning. wọ́n wá retí ọjọ́ tó fẹ́ tẹ́. they are waiting for the day you will be disgraced. òun ló gba gbogbo ògo yẹn sẹ́. thank you Jesus. wọ́n fẹ́ kó tẹ̀ bàtà kó dẹ̀ tún máa wọ́ bẹ́ẹ̀ kiri ní sẹ́yìn wọ́n fẹ́ kó lọ kó dẹ̀ tó padà lọ́wọ́ òfòrí sẹ́. they want you to come back empty handed. bọ́lá tó pa gbogbo ògo nínú ìrìn àjò yẹn sẹ́. but God has been good bàbá ẹ Jésù ẹ I pray this morning. in the name of Jesus. Every junction where there's tí ọ̀nà ti di mo pàṣẹ pẹ̀lú ọwọ́ agbára ọlọ́run name. Oh, Call the name of Jesus Christ. Holy Spirit, I am here this morning. Visit my life this morning. I need your visitation this morning. Call the name of Jesus. Visit me this morning. I need your visitation this morning. Shout. Holy Spirit. Visit me this morning. Father Lord, visit me this morning. olúwa gbé ayé mi wò olúwa gbé ayé mi wò olúwa bẹ̀ mí wò bẹ̀ mí wò bàbá wò bàbá wò bàbá wò bẹ̀ mí wò bẹ̀ mí wò olúwa wò olúwa wò olúwa wò bẹ̀ mí wò jésù jésù jésù bẹ̀ mí wò bàbá wò bàbá wò bàbá wò bàbá wò láàárọ̀ yìí láàárọ̀ yìí olúwa wò bẹ̀ mí wò jésù jésù jésù jésù jésù jésù bẹ̀mí wò we are here to pray. ìbẹ̀wò la máa pé. we need visitation gbọ́ tí o bá ti bí ayé èèyàn ìrìn àjò yẹn máa dúró lójú kan ni. if God doesn't visit your life you'll be stagnated. and ìbẹ̀wò rẹ̀ ló ń fẹ́ ìbẹ̀wò ẹ̀ náà ń fẹ́. we all need his visitation. tó bá ti bí ayé yẹn ìrìn àjò yẹn máa yí padà. a sáré. Your journey will be fast. Ẹ wo Ẹ wo Abraham. Look at Abraham. Ọpẹ́ tó ti ń gbọ́ ìlérí ṣùgbọ́n tí ìlérí ò ṣẹ ṣùgbọ́n tó tó rí ìbẹ̀wò when he had visitation of God, yes, sir. the promises of God were fulfilled in his life. He had a visitation. <laughs> Lift up your hands this morning and pray. I need your visitation this morning, Jesus. <laughs> Maria, don't be ìbẹ̀wò lórí ìbẹ̀wò lórí ìbẹ̀wò ni abẹ́wò. Mary has the visitation of God. ìwọ nìkan ṣoṣo ni alábùkún kínú nínú àwọn obìnrin tá a kọjú sí tá a ṣe lóore ìbẹ̀wò ni. Mary had the visitation. ó ẹ pariwo gbàdúrà ní ẹgbẹ́ náà ọ̀sẹ̀ olúwa bí ayé tèmi náà wò. Lord visit me this morning. mo ti dé. I need you this morning. mo nílò ìbẹ̀wò rẹ sẹ́. I need your visitation. wàá máa pè é bàbá mi o. shout Father Lord visit me this morning. olúwa bí ayé mi o. olúwa bí ayé mi o. meu. Olha! É, viu? ẹnu ọmọ ìṣẹ̀wò olúwo bí ayé mi wò bí ayé mi wò bí ayé mi wò bẹ̀mí wò bẹ̀mí wò jésù jésù jésù bẹ̀mí wò olúwa wò olúwa wò olúwa wò olúwa wò bẹ̀mí wò bàbá wò bàbá wò bàbá wò oyá wò bẹ̀mí wò bẹ̀mí wò láàárọ̀ yìí olúwa wò bẹ̀mí wò jésù jésù jésù bẹ̀mí wò bàbá wò olúwa wò bẹ̀mí wò bàbá wò bàbá wò bàbá wò bẹ̀mí wò olúwa olúwa jésù jésù jésù pẹ̀lú o pẹ̀lú o olúwa o olúwa o olúwa o. jésù olúwa wá I don't think you know what I'm talking about about visitation. Listen, kí dádì wa gbéra báyìí bàbá òjò báwo ló ṣe máa rí. how would you react. dọ́jà sọ báwo ló ṣe máa rí. you're visiting you. àbí pé kọ́kàn wọlé kọ́kàn kẹlẹ̀ kókó pé tẹ̀wádà pé ta ni o tó ní èmi ebeli òjò mo wá mo wá kí ọ ni kí ló mọ̀ ṣe ó mọ̀ ara bá pẹ̀lú pé òjò eh, wọlé mi èmi nìkan tẹ́ wọ́n ká wá sọ ẹni tó ju kí lọ ẹni tó ju ènìyàn lọ ọba àwọn ọba arúgbó ọjọ́ ni mo ẹ káwọ́ òkè bàbá mo nílò ìbẹ̀wò rẹ sá ẹ bí ajọ́ tèmi wò ẹ bẹ ilé mi wò ẹ bẹ iṣẹ́ mi wò ẹ bẹ ìpìlẹ̀ mi wò. Visit my foundation this morning. Visit my journey this morning. I need your visitation this morning. Father, Lord, visit me this morning. Oh!

Listen, once he visited you, all locked doors will be open. Ah! Bah tó bá ti bí ayé yẹn wò gbogbo ohun tó lòkú máa jí padà. once you have the visitation of God. tó bá bẹ iṣẹ́ yẹn wò gbogbo ohun tó ti gbọ́ gbogbo ohun tó ti kú nínú iṣẹ́ yẹn àgbẹ̀gbọ́ á dìde padà. once he visits you every day. thing. wò tó bá bí ayé yẹn wò ilẹ̀kùn fún àánú tó tì ilẹ̀kùn yẹn máa ṣe padà. the door of mercy will be open. ìrìn àjò yẹn máa gbàtúnṣe. your journey will. wo òdejá gbàtúwà. ẹ̀rí ni ó ní gbọ́ sákéwù gbọ́ lórí igi síká ó ní sọ̀kalẹ̀ wá ó ní lẹ́ni gangan ni mo fẹ́ wọnú ilé rẹ̀ ah, wọ́n gẹ́rẹ́ tó wọnú ilé sákéwù tó bẹ̀ wò ìrìn àjò sákéwù yí padà kò wà bákan náà mọ́ wọ́n mọ̀ pé ṣé agbowó òde àná rèé agbowó òde mọ̀ ni ṣùgbọ́n ìrìn àjò lè yí padà wọ ẹ̀ka wọn yẹ sókè mo gbàdúrà láàárọ̀ sẹ́ ọwọ́ ìbẹ̀wò náà tó máa yí ayé rẹ padà lórúkọ jésù ó yà kó ká ayé rẹ oh, ẹ pariwo bẹ́ẹ̀ mo ti délẹ̀ ẹ̀rọ sẹ́ ẹ bí ayé tèmi náà wò sẹ́ lọ́nà tó yàtọ̀. Ẹgbẹ́ ilé mi wọ̀. Ẹgbẹ́ iṣẹ́ mi wọ̀. Ẹgbẹ́ ìgbéyàwó mi wọ̀. Ẹgbẹ́ ìgbéra mi wọ̀. Ẹgbẹ́ iṣẹ́ mi wọ̀. Ní gbogbo ọ̀nà, apariwo ẹ̀mí náà, ó yà bí ayé mi wò sá, ó yà dúró náà.

ẹbí ayé mi wò ẹbí ayé mi wò ẹbí ayé mi wò Jésù Olúwa <laughs> interpreter yẹn àárọ̀ èèbó kọ̀ọ̀kan ní sunday ẹ̀ visit my company wí láìsí ìbẹ̀wò kò sí ìyípadà. there is no transformation. Yes, sir. no matter bó ti wò kó you just need God visitation. O nílò ìbẹ̀wò Ọlọ́run. Ẹnikẹ́ni tí ń bẹ láyé tó bá màdúrà gbà. Tí ọba ti rí ìbẹ̀wò kọ́mọ retí nǹkan kan. Without visitation you should not be expectant. Ọ̀gbọ́n tọ́tọ̀ wọn ọmọ Israẹli, ó ní wọ́n lọ sóko ẹrú o ó ní èmi ò padà bẹ̀ wọ́n wò ó ní tí mo bá bẹ̀ wọ́n wò ó ní màá mú wọn jáde ó ní orílẹ̀-èdè tó fìyà jẹ wọ́n lè mi ó fìyà jẹ ó ní èmi ò wá tó ní ìgbà kí wọ́n jáde lófo kàní sàmì láàárọ̀ yìí olúwa bí ayé rẹ̀ wò. Masakiruda Yamakabada. In the name of Jesus. Ọlọ́run àwọn apọ́sítẹ́lì. of the apostles. Ó bí ayé rẹ Wọ́n ń lọ ní. They were going. Abraham hijack wọn. Abraham jack them. Ẹ wo. Bí o. Omi ni màá fún yín mu. I'll give you water to drink. O bribe wọn ni. He bribed them. Omi màá fún yín mu. I'll give you water to drink. Ẹ mu omi. Drink water. Bẹ́ẹ̀ ṣe mu omi tán. As the drinking. Ẹ jọ torí Ọlọ́run. Please for God's sake. Bí n bá rí orí ọ̀fẹ́. If I obtain grace from you. Ẹ jẹ́ fún yín lóúnjẹ jẹ. Let me give you food to eat. Kẹ́ẹ̀tì ẹ̀ jẹun nílé èdè mi náà. Ah, wọ́n ní no problem. There's no problem. Lọ gbé oúnjẹ wá. Bring your food. Nígbà wọn jẹun tán. Wọ́n lè Ah wọ́n ní tá yìí. they ah, say yìí. ó ní ìyàwó òun ni ó ní sarah ni. wọ́n lọ da abẹ ọwọ́ padà. you shall be revisited. ní ọdún tí ń bọ̀. paris tá a bá máa bẹ̀ ọ́ wò. ìyàwó rẹ tó wò. yóò gbé ọmọ dání. she will conceive and béèrè pé kí ló dé tán rẹ́rìn-ín. <laughs> ó ní láago mélòó after ninety years after ninety years ẹ wá ń ronú ọmọ kan mi èmi tí mo ti wọ menopause I have reached menopause stage láti four fifty years fifty years ago tí mo wá di over ninety years I have over ninety years ẹ wá lẹ fẹ́ bẹ̀ mí wò wọ́n ní ebi pause ni bàbá pause fídíò àmọ́ replay rẹ̀ ọ̀dà àwọn ò tí ẹ̀ nídìí ká play rẹ̀ menopause yẹn gẹ́gẹ́ bí ó padà doyún lára rẹ̀ à ń padà bọ̀ next year wà á gbé ọ ọmọ jó nígbà tí wọ́n ń padà bọ̀ uh, bíbélì pé olúwa ṣe gẹ́gẹ́ bó ti sọ fún sára ó gbé ọmọ jáde fún sára bó ti sọ sára lóyún ó gbé ọmọkùnrin kan jáde lógbólógbò rẹ̀ lákòókò ìgbà tí olúwa dákọ̀ ń ọbẹ̀ wò. Eh tani ń sàmì. who is saying amen. mo sọ tẹ́lẹ̀. I prophesy. lórí ohun tó ń là kọjá. as continue your challenges. olúwa bí owó lórí. amen. Aya kaparu amada yamasa. Elume selikeda. Ayamaru makabada. Akayari madaya makaba. Lórí ohun tó ń là kọjá. Lórúkọ Jésù. Olúwa bẹ̀ owó. Amen lórí ohun tó ń là kọjá lórúkọ jésù olúwa bẹ̀ ọ́ wò bàbá wa kan. one of our fathers. ìránṣẹ́ ọlọ́run àgbáyé ni wọ́n. the minister of God and international man of God. during his life wọ́n ti kọjá lọ. he is gone. wọ́n ní ìpèníjà ojú. he had challenges of life. wọ́n ríran. he was blind. wọ́n wá ń wọ inú ìjọ. he was visiting churches. láti tọrọ owó. to seek for alms. ẹ̀bùn mi lówó. give me money. wọ́n wá déjọ. he went to work. ara ń ne mí. I am in pain. ẹ̀bùn mi lówó. please give me money. àwọn wo mẹ́sà. look at me sir. ọjọ́ àbẹ̀wò ọlọ́mbadélé yẹn máa fi yàrá gbélẹ̀. the day you enter God's visitation you leave bagging road. gbogbo tí ọ̀tá ń ṣe ni láti dá gbogbo èèyàn dúró sí yàrá alágbe. tùmọ̀ bí ìbẹ̀wò bá dé èèyàn máa jáde kú bẹ̀. tani ń sàmì báyìí lolúwa sọ ọlọ́run àwọn apostoli ó bí ayé rẹ̀ wò láàyè. Amen wọ́n wá débẹ̀ àwọn alàgbà ni máa lọ àti ìṣèpàdé bá ti fún ọ lówó wọ́n tó padà Sunday kejì àwọn alàgbà tó ní wọ́n máa lọ wọ́n wá wà nílé wọ́n sùn wọ́n wá rí olúwa olúwa ní wọ́n wá bí owó ní o ṣùgbọ́n ilé rẹ̀ dọ̀tí máa ń tún ilé rẹ̀ ṣe mọ̀ ń padà bọ̀ wọ́n wá ń retí olúwa wọ́n wá ń tún ilé wọn ṣe ṣé ẹ mọ ìtúnlé ṣe ẹ mọ tẹ́ ń pè nílé ẹ mọ tẹ́ ń pè kéyìí ò tún lé ṣe know how to clear. bóyá wọ́n ní ẹnìkan náà bóyá wọ́n ti bínú jọ̀ pé àwọn alàgbà yìí ọ̀dà o ìta àwọn alàgbà yìí ṣe dùn mí o tó ọkàn wọn ń ronú tí ọ̀dà inú wọn dọ̀tí wọ́n ń ronú pé ẹnìkan ṣe àwọn wọ́n ń ronú kankan tí wọ́n ń là kọjá sẹ́ẹ̀rí wọ́n wá sọ̀rọ̀ àwọn sáàwẹ̀ wí olúwa oh, fọ̀ mí mọ́ mo ń retí ìbẹ̀wò rẹ sẹ́ẹ̀rí ńgbà tí olúwa máa dé padà ọkàn dágbára lù wọ́n àti pásítọ̀ tí wọ́n ń ṣèpàdé lọ́wọ́ àti alàgbà tí wọ́n fẹ́ ṣe pàdé àwọn ni wọ́n máa padà lọ kúnlẹ̀ lábẹ́ wọn pé dáàdi bò ní kí la fẹ́ jẹ. ìbẹ̀wò ni mo ń sọ nípa ẹ̀ tani sàmì o màkàdà yárí àmà ọlọ́run àwọn apọ́sítẹ́lì láàárọ̀ ó bí ayé rẹ̀ wò. Ah, lórúkọ olúwa ó bẹ ayé rẹ̀ wò lórúkọ olúwa oh, ó bi ayé rẹ wò lórúkọ olúwa ó bi ayé rẹ wò olúwa bi ayé rẹ wò olúwa bi ayé rẹ wò olúwa bí ayé rẹ wò olúwa bí ayé rẹ wò olúwa bí ayé rẹ wò olúwa bí ayé rẹ wò ọ̀la kankan kọjá o bẹ̀wò sákẹ́wù bó ṣe di olórí tọ́ọ̀gì ó ní pírọ́blẹ́mù díẹ̀ ó náà wá ìbẹ̀wò ṣùgbọ́n olúwa bẹ sákẹ́wù ó ní mo wọlé rẹ wá ìgbàlá wọlé tọ̀ ah, lójú ẹsẹ̀ àwọn àlùfáà oníkọ́lá prince of paris corner. àtọ́ bíbélà àtẹ lórí. àtọ́ no. agbowó òde ni ọkàbùkù wa ọmọ lọ́bẹ̀. it is not for you to be ẹni tó wà tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. the man has wò. ó jòun gbogbo lọ. ó jòun gbogbo lọ. he n bá jẹ nìkan ní ìkànnì nítorí orí ọ̀fẹ́ tó lọ sùn léèmí wọ́n san padà fún mi ẹ máa bá ti yín lọ wá sí ràn wọ́n lẹ́nu pa torí ìbẹ̀wò dé tani sàmì lórúkọ Jésù ìbẹ̀wò ńlá tí ó bá ayé rẹ dìde ó wọnú ayé rẹ ìbẹ̀wò tó máa mú ọ jẹ gàba lórí àwọn tó dọ̀ dúró ìbẹ̀wò yẹn wọnú ayé rẹ àfin tí pọtifari ti máa ń nasẹ̀. the balance where pọtifari used to sleep. títí máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ ọba. where he used to sleep beside the king. àga tí pọtifari máa fi jókòó iná. the chair used to sit on. títí máa dọ́ba nímọ̀ràn. to advise the king. àga iná ni joseph gbà bí ọ̀gá rẹ̀ yìí o. joseph went for his boss. nígbà tí ìbẹ̀wò dé pọtifari rán lọ sẹ́wọ̀n. pọtifari sent máa lọ sẹ́wọ̀n. go there. tóró ní ìjòyè pàtàkì. because he was a special king. ẹni àpè ní ìjòyè pàtàkì. second to the king. ní ilẹ̀ egypt. of egypt. ó ní ọ̀tún ọba. he was the right hand of the king. ọ̀tún ọba lẹni tó gbọ́dọ̀ máa rí ọba nígbà gbogbo time. ọ̀tún ọba ni fáìsì igbákejì ọba. he was the second in command of the king. ọ̀tún ọba lálásẹ̀ kan lọ́tọ̀. he was the commander of his own. ṣùgbọ́n ní ọjọ́ tí bẹ́ẹ̀ wò dé. but the day he received visitation. sí ayé joseph. joseph's life. wọ́n bá pọ́tífárì láàfin. he met in the hmm. palace. ìbẹ̀wò rán ẹnu pọ́tífárì pa. shut his mouth. ó yẹ kó sọ pé mi ni mo rán sẹ́wọ̀n. I am the one that prison. ṣùgbọ́n torí olúwa lọ́bẹ̀wò. bí olúwa bá bí ọwọ́ wàá jókòó láàrin àwọn alátakò. wàá sì máa sọ̀rọ̀. wọ́n sì ní lè sọ̀rọ̀ will not have anything to say. Eliab ń bẹ níbẹ̀. Eliab was there. Gbogbo àwọn àbúrò Dáfí àwọn ẹ̀gbẹ́ Dáfí ń bẹ níbẹ̀. Ìgbà tí ìbẹ̀wò kan Dáfídì, ó ní ìwọ da òróró sí mi lórí. Agogo mi fún àmúwọ́ sílẹ̀. Ebi bọ̀ ọ̀dá mi Eliabu yìí kò lè sọ̀rọ̀ torí ìbẹ̀wò ni. Ọ̀gá wọ́n ti dìtẹ̀ rẹ púpọ̀. Ṣùgbọ́n mo sọ sí ọ. Ìbẹ̀wò tí ó mú ìyípadà bá ọ. Ìbẹ̀wò yẹn wọnú ayé rẹ lọ akaya oh, masada yali kaba alumada yali joseph jókòó láàfin wọn ò sí tì í. Bọ́tíbà was unseated. Bọ́tíbà rì fún. He was unseated for him. Ọ̀gá ẹni dé. Be on your feet. Àrùn àlá ti dé. Yes sir. Ó sì jókòó báyìí. He took his seat there. Ó sì sọ ìtumọ̀ àlá. Ọdún ni ọ̀gá. Seven years master. Ọ̀gá ìtumọ̀ ọdún méje àkọ́kọ́. Ọ̀kan gbé kan mi. One swallow the other. Ìtumọ̀ ọdún méje kejì. Èkó gbé kan mi pọ̀ kan lè. Ọ̀gá ọdún méje tọ̀dọ̀ yín nù. Ẹ wo ọ̀gá yìí. Look at this one. Forty. Forty. Ẹni tẹ́ wo yìí. Ó ti gbé mi náà mì tẹ́lẹ̀. One swallowed me. Tùgbé mi náà náà máa padà gbé àga tiẹ̀ náà nù gbàjọ wà ń bí ni bí àlàtẹ́ ẹlẹ́sẹ̀ nítumọ̀ sẹ́yìn olónítumọ̀ sẹ́mi náà fọ́tí náà ti lòjọba níbi ṣùgbọ́n èmi náà máa padà tún lòjọba tiẹ̀ ọdún méje gbé ọdún méje mi ó ti fìjọba tiẹ̀ gbé ayé mi mi èmi náà máa fìjọba tèmi rọ̀ lóye wọ́n wá béèrè pé tani ká gbé kan lé lọ́wọ́ Joseph ni ẹni ọmọ làárọ̀ wọ́n ní ta ló lè rà là tó tún jù ọ ọ lọ ọ̀dà bí àga rẹ sẹ́gbẹ̀ẹ́ mi wọ́n yọ ti pọ́tí sẹ́gbẹ̀ẹ́ kan àwọn ìjókòó mẹ́ẹ̀ná fara wa wò pé tí n bá ní kọ́ máa dìlíbà fún pọ́tí ó ṣeé ṣe kó tó máa mú fún bí ẹrú ó ṣeé ṣe kí pọ́tí ọ̀tọ́ di pọ́tí ọwọ́ sọ fún pé oh, no bá a ṣe máa pín kọ́ pọ́tí o pọ́tí o ìwọ láṣẹ mọ́ àrò olóyè jòó jòó sórí ìwọ ìwọ nígbà gbákejì mi kí wá ṣe gbákejì nìkan torí lẹ́yìn rẹ̀ kò sẹ́nìkan tó rí i torí pọ́tì lè tó fẹ́ mọ̀ yá wípé àwa la wà ń bẹ̀ mo sọ pọ́tì di pọ́tì ìwọ jò oh, ìwọ jókòó lórí àga tani sàmì kàyà máa sá kàyà láàárọ̀ ilé olúwa máa bí ayé rẹ wò yamasada yakabaromada akayariamada jọ̀wọ́ wá ń wọra rẹ̀ fẹ́ mi kẹ̀ irú mi irú èmi náà irú èmi náà jọ náà bá méjì aṣọ ní bá ṣe èmi ni èmi kọ́ ọ̀rọ̀ mi darí yanjiyan ọmọ ọlọ́run ṣe láyé mi o ó kọ́ yọyọ ojú ẹsẹ̀ ọ̀gá pọ́tì wọn àrántí kẹrù wọn wọn gbalẹ̀ lọ ibi ìtàn tí wọ́n parí sínú torí ìbẹ̀wò ọlọ́run kẹnìkan ẹnìkan jókòó lórí àga rẹ ìbẹ̀wò tí ó mú kó gba àga rẹ padà olúwa bí ọ wò akaya maruada elume seda yakapa ìbẹ̀wò tí ó mú kó kúrò lójú kan akayari ma da yama kabada tani sami o oluwa bí ayé rẹ wò olúwa bí ayé rẹ wò olúwa bí ayé rẹ wò olúwa bí ayé rẹ wò olúwa bí ayé rẹ wò olúwa bí ayé rẹ wò olúwa bí ayé rẹ wò torí gbà torí àwọn ẹgbẹ́ rẹ ẹ padà lọ olúwa ẹ lọ ròyìn bọ́lá mi ṣètò àti bí olúwa fífi mi jẹ olúwa lórí Fáráò. <laughs> wọ́n ẹ gbúrò pọtí mọ́. ìdí ẹ̀ bá pọtí ló dé ibú ẹ̀. àyà pọtí ń kọ́ wọ́n jọ fi pọtí jókòó nù lé padà ní. òun àwọn kan ti kẹ́gàn rẹ̀ ọ̀run máa sáàkì wọn lójú. Oh, àwọn kan ti dúró láti yọ ọ́ dànù lẹ́nu iṣẹ́ ọlọ́ọ̀ máa yọ wọn sọ̀rọ̀ àwọn kan ti pinnu àti dìtẹ̀ rẹ ọlọ́run máa kilẹ̀ mọ́ wọn àwọn kan pinnu àti máa ní ọlá ọlọ́run máa bá wọn jà àwọn kan pinnu àti máa gbógun tì ọ́ ọlọ́run máa gbógun tì ọ́ ọlọ́run máa gbógun tì ọ́ ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ọwọ́ olúwa gbé ọ níjà ẹ̀yin kan retí ìbẹ̀wò lẹ́tà ayọ̀ báyìí lolúwa sọ ẹgbà lẹ́tà ayọ̀ yẹn àkàdáyà màrúmà sádàyà elumese dali keruwa makaya masale kaba ẹ ń retí lẹ́tà ayọ̀ ẹgbà lẹ́tà ayọ̀ yẹn ẹgbà lẹ́tà ayọ̀ ẹgbà lẹ́tà ayọ̀ ẹgbà lẹ́tà ayọ̀ ẹgbà lẹ́tà ayọ̀ ẹgbà lẹ́tà ayọ̀.

gbà á gbà á gbà á gbà á gbà á gbàdúrà ẹ pariwo bàbá ró mi lágbára. ó oh, lọ́dọ̀ pàwọ́ mi. ọ̀bísí àbọ̀bí òun tó gbé lára ni láàárọ̀ kùtùkùtù. kọ́mẹ̀. èké ró mi ní agbára kí ni mo ní o ṣe mo fi agbára ró mi ní agbára ẹ ró mi lágbára kí n lè ráyé gbé bàbá ró mi lágbára béèrè agbára yẹn náà kó ọmọ rẹ mọ tọmọtọmọ tayataya rómi lágbára. tọmọtọmọ.

Aya masada ya mo wí ni. Yes sir. Hmm. Ah. Ọmọ tí ẹ̀mí mímọ́ gùn ní iná. Hmm. Ọmọ tí iná gùn lágbára. Amen. Ah, mm ọmọ tí agbára gùn ní àṣẹ hmm. ẹ sà yes sir agbára láyé ń ná kì í sowó. it is power people spend no money. agbára láyé ń ná kì í sowó ọkàn rò owó ni wọ́n owó kan àmọ́yọ tó lówó tí wọ́n dágúnlẹ̀. thousands of people that are rebel they have been stagnating. agbára láyé ń ná. people using power. ibi ọba lágbára dé lọ́nà dé. the level of your power determine your dominion. agbára máa gbé agbára mi agbára máa dágbára dúró mọ̀tara wa mọ̀tara ọ̀gá ọ̀gá máa fi dájúra wa lọ agbára dágbára lọ. Power surpassing power. Bo ohun agbára lọ́run gbọ́ ti fi ń sí. It is the voice of power. Ibi agbára rẹ̀ máa lọ́run ó sì mọ̀. It is the power that will determine how heavy you are. Àdúrà tẹ́nìkan fọdún méje gbàlẹ́ nìkan fi ìfẹ́jú márùn-ún gbà. Prayers of people twenty years ago, five minutes to pray. Ayé ọ̀nà wo? People are not using money. Wọ́n ọ̀rẹ́ ni olówó lánàá tí ẹ ń dádúró padà ni. Some people were rich as they were they never because they are using power. Wo ìdí mọ̀ lè mọ̀ yìí o. You may not understand what I'm saying. Mm. Ẹni tó ń ṣiṣẹ́ ń jò ní tiwọn ni ọmọ lọ lé. The person that sat down. Tọ́lọ́lọ́ ọ̀gọ́dà tó wà níbẹ̀ tí ó ṣiṣẹ́. Olọ́mọ ti ń jagbara pé wọ́n fagbára òun ni. He knows that he was cheated with power bẹ́ẹ̀ni o ti lówó ní tẹ́ ń mú wálé ẹbí lè pé bó lágbára á ní bó pamọ́ bó epo ti gbàdúrà gbára ni wọ́n ní bó wálé so ọ̀rẹ́ ni ọ kàwé tí wọ́n fagbára dájú tí wọ́n jẹ orí sẹ́ni. and ah. this father stagnating and he is jobless. ọ̀rẹ́ ni ọ bá rí àjò dé eighty nine ninety nine point nine percent tó sì kú kọ́ gba nǹkan yẹn ṣùgbọ́n tó dúró láti ibi ọdún méjì mi. ibi agbára dákàdúkú dúró sí ló dúró sí. ọjọ́ ọba lágbára lórí àwọn tọ́dọ̀ ọdún olóò fagbára bọ́ lọ́wọ́ wọn. today your power does not stop you he is about to set himself free. ta ló sọ fún ọba yẹn náwó. who told you people are spending money. agbára ni. agbára la yẹn ná. it is power they are using ìbòjú lásán lówó. money is like a veil. wo mi look at me sir. tọ́ ọba jẹ̀nà sí ọlọ́run. the minister of God. kó o níná àbí kó o àbí kó o lọ́rọ̀ lẹ́nu. if you are worried. tọ́ ọba ní agbára. if you don't have power. wọ́n padà parọ́. you will later tell lies automatically torí wà fẹ́ enjoy. because you want to enjoy. enjoyment ò sì sí láì lágbára. there is no enjoyment without power. wo mi sà. yay. ẹ ẹ ẹgbẹ̀rún manager. thousands of managers. wọ́n jẹ́ pípé ayé ti ẹ̀gbọ́n ọ̀dà. and his life is not upright. orí bank manager tó náà rìn kìtì òní kò lè dá mọ́tò rà ni. he doesn't have what it takes to buy a car. orí bank manager ti lóòfin tẹ́lọ́rùn ti ẹ̀gẹ́ tí ò lè rà tán. there is no instead of setting. ibi ń fagbára dá dúró sí ni. wọ́n jẹ́ wọ́n rí lókè ṣùgbọ́n kò ní nǹkan òkè lọ́wọ́. bank manager tí ò tí ì dépò bank manager tí wọ́n ti nílé méjì and they have two or three houses. Jesus Christ. àti o rò pé owó la yé ná ni. you think that people are spending money. lọ yàrá mi tí wọ́n ti ń tẹ̀wó. go to the room where they print money. agbára bọ̀ wọ́n sí o. power under the. them. aṣọ tí wọ́n rán sí wọn látọ̀kèdè lẹ̀ kọ̀sápò. there is no pocket there. ó gòlà tó bójú wọn délẹ̀ ni. he covers their face. èèyàn ní ń tẹ̀wó olúwa ní ń pè àwọn tó lágbára lolúwa ń fi fún. God is the share of money is given to people that are powerful. Oh my God. Ah Jesus Christ. Ah látòkèdélé wọ́n sáàtì gbogbo ara wọn tó wọlé. Bí wọ́n bá ń jáde padà, àwọn ń tẹ owó wọn gbówó jáde bẹ́ẹ̀ wọ́n tẹ owó eh. wọ́n á tún jáde padà wọ́n á tún sáàtì gbogbo ara wọn wọ́n ní wọn nira jáde àti ẹni tó tún jẹ gbèsè ń gbòòrò nínú wọn. And some of them they are still owing people. Ah. ta ló sọ fún ọ pa ayé náwó. Who told you the word values money? owó kẹ. Okay which man. tala sọ fún ọ páyé ná ìwà ní ibùjókòó. who told you when it comes to matrimonial home is my character. kó robi tó níwà tí wọ́n lè kó sí ọkọ. I will say woman that good character dey sell her package from her matrimonial home. tala sọ fún ọ pé ayé ná education wọ́n mẹ́sà ó rí ẹni ọ̀kàwé tó ṣe masters tó gbé dání ni tí wọn ò jẹ́ oríṣẹ́ àwọn tó lágbára fagbára dá dúró ni ẹ wà láyé náwó mm. ọ̀rẹ́ ni tí ń ta sọtí òledo wo lé sani ọ̀rẹ́ ni tí ń ta láìlọ́ọ̀nù lásán tọkọ lé márùn-ún. Jesus Any power. Tẹ́lẹ̀ sọ fún agbára ní kálukú People are using power. Àwọn kan wá ẹgbẹ́ àjẹ́ lọ torí kan lè da alágbára. Some join with wọ́n fẹ́ ná agbára ni. Because they want his power. Àwọn kan fẹ́ gbé èmèrè. Ọmọ kan fẹ́ gbé èmèrè mẹ́fà. One of them have six hmm. groups. Mo wá bí pé bó lo ti ń sùn. I ask her how come. Ọjọ́ wo ló ń sinmi? Why do you rest? Oníjọ́ Friday. She said on Friday gbogbo olóṣè wá sinmi friday ọlọ́jọ́ yẹn ló ń fi wá sí sóòru ní church mm. gbogbo ọjọ́ tó kù kó ní pàdé ni kí ló dé ó nítorí àti dalágbára yìí náà ni ó wà nínú ayé ó wà lọ́dọ̀ ọlọ́run ó ah, ah. mọ̀ pé agbára la fi dá ayé ni. don't you know God used power to create this earth. ó lágbára ó gba visa ó wá ń dunnú wọ́n á ní ọmọ lọ máa lọ wọ́n á di ọlọ́wọ́ kódà wọn àdó ọdún ní port of entry wọn ni ọmọ wọlé máa wọlé ọwọ́ àjẹ oúnjẹ ọjẹ oúnjẹ tó fi lọ ọmọ pani tí ń kó lọ sájò tó fẹ́ change environment ọ mọ̀ pé máa gbé àwẹ̀ lọ ni ọ tún máa tọ́ ọmọ Israẹli ṣe ni àsun tí wọ́n jẹ oúnjẹ tí wọ́n jẹ tán fi lọ ọ mọ̀ wípé oúnjẹ white ni àwẹ̀ white wọ́n gbà lọ ni. it was white fasting kí ló jẹ́ wọn gbà wẹ̀ white. why they fast. wọ́n mọ̀ pé àwọn nílò agbára lójú ọ̀nà. they need they need power on the way. wọ́n sì mọ̀ pé white ni wọ́n fi dá lágbára. and it is white fasting that can empower you ó rí Daniel ni ó rí tó ló ń fẹ́ gbà wẹ̀ wáìtì ni wọ́n ní kí ló dé ó lẹ́wà nìkan ni wọ́n mọ̀ fi bírèkì wọ́n ní kí ló wọ́n ní sọ́dá gbára ni wọ́n fi ń gbá yé gbogbo àwọn tó di àdínú ọba sẹ́ gbúrò wọn mọ́ ọba fẹ́ jẹ ògo wọn mọ́gò ni gbogbo àwọn mọ̀ pé ògo ń gbọ́dọ̀ dálágbára masali akapaya oh, masada yali kafaru madaya ah, makaba agbára la we are talking about power. à ń sọ̀rọ̀ nípa agbára. you are talking about money. ò ń sọ̀rọ̀ nípa owó. Hmm. Oh ẹ gbé ọwọ́ sókè sá. mo fi agbára láàárọ̀ yìí bàbá ẹ̀rọ mi lágbára. bàbá lómìnagbára bàbá lómìnagbára lómìnagbára lómìnagbára lómìnagbára lómìnagbára lómìnagbára lómìnagbára lómìnagbára lómìnagbára lómìnagbára lómìnagbára lómìnagbára lómìnagbára lómìnagbára bàbá bàbá bàbá.

ọ̀yà wọnú mi ọ̀yà wọnú mi ọ̀yà wọnú mi Jésù Olúwa wá. ó kẹ̀kẹ́. you have to repeat it. wọ́n fún ọ ní promotion ǹjọ́. you are promoted and you are happy. kí ni mo ọjọ́. why you rejoicing ọ mọ̀ pé àwọn ọ̀tá kan bẹ́ẹ̀ bi tán promote ẹ lọ. don't you know where you're going some enemies are there. bọ́ọ̀ bá ní agbára wọn lè fèdí tí ọ. they can make it become a victim of spam. Ìtọ́ ọmọ ṣe tẹ́ fi promote ẹ̀ wọ́n lè má jẹ ọmọ ṣe mọ́ bẹ́ẹ̀. They can make it be incompetent as touching it ó gba appointment wọ́n fún ọ níṣẹ́. you receive an appointment. lọ wá gbàdúrà tó ń jókòó ti rí sí. you are not dancing because you are employed. ọ̀rọ̀ rí iṣẹ́ ló you are happy because of employment. Ah. ọmọ pọ́ńwó yàrá àwọn alágbára kan lọ. because you know you want to about to enter the room. nínú àwọn tó ń lọ bá ògbóni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjẹmbẹnu wọn ebèrè bẹnu wọn ẹni ó ní ìyá àjẹmbẹnu wọn ẹni ó gbẹ́kẹ̀lé aláwo ń bẹnu wọn ẹni ó gbẹ́kẹ̀lé otúrùkú ń bẹnu wọn ẹni ó ní olúgbòhùn ń bẹnu wọn ẹni ó láfọ̀sẹ̀ ń bẹnu wọn ẹni ó sèmèrè mẹ́ta ń bẹnu wọn ìwọ lọ́wọ́njó lọ. and you are rejoicing you are dancing here. ọmọjọ wẹ́dí ọ̀rẹ́ rìn. the day of wedding is approaching and you are smiling. ìwọ mogun tí mẹ́lí ọkọ tó ń lọ. you know the battle in your husband house. oh my God. oh Jesus Christ. ẹ̀kẹ́. shout bàbá ẹrú mi lágbára kí n lè ráyé gbé ẹrú mi ní agbára ẹrú mi ní agbára káyé ọmọ bá dá mi dúró ẹrú mi lágbára. Yeah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 àti dìde kọ́ ni problem. to rise is not a problem. so o ti lágbára tó lè maintain your. but you have power to maintain the apex level sọ́ọ̀lù ọ̀làgbà tó lè maintain òkè. sọ́ọ̀lù ní apá ọ̀tún maintain tàbí òkú. he went back to asosaya. yes sir. kéésì àti dìde ní wàhálà. to raise that problem. iye tó ń béèrè tó ti lágbára tó lè fi lò. you have power to use it. àti lọ́ọ̀rìn àjò kọ́ ni problem. to travel as a problem. àti gba appointment kọ́ ni problem. to resolve appointment as a problem. sọ ọ̀làgbà tó lè gbé bẹ̀. you have power to stay there orí appointment rẹ lomi ìdálá ìsàn lé lórí. some became ọjọ́ wọn ti promote ẹ lomi wọ́n pa bàbá kan dànù wọ́n fọlá appointment níbi iṣẹ́ ọjọ́ tó resume síbi iṣẹ́ wọ́n padà kò lóṣù kan ah, àwọn olóṣèlú political appointment ah, àwọn olóṣèlú bàbá olóṣèlú yẹn ni ah, ó ní wọ́n pa ni ó dẹ̀ pé gómìnà pé ẹyin ọmọ rẹ̀ mẹ́. ọmọ ìwádìí bẹ́ẹ̀ ọmọ tó débi wa kò lè jókòó lórí àga tí bàbá rẹ̀ ti wù. he decided to sit on the chair. olóòtú ìgbàlódé wọn lọ pé àgàjà bó ti kú nù kò wá gbé àga kó lọ ọ́fíìsì. he put it in office. kí ni ojú gbé kú o. why ó ní bó ń bá gbé mi bẹ́ẹ̀ wọ́n dà kan bẹ́ẹ̀ fóun. they pour something there. ó ní bẹ́ẹ̀ kán bá a máa rò pé òun jókòó ń bẹ́ẹ̀ kó sáwà ń bẹ́ẹ̀. àwa jókòó lórí àga àlejò báyìí. Hmm, camouflage tẹ bá wá rí yóò àjókòó bá ẹ ẹ afẹ́ rí ni a ní ẹja wa sọ báyìí náà ni. let's discuss this way. máa dé ọ́fíìsì yẹn. i went to the office. a níbo ní ẹni bí. i said where the chair i took my seat there òjòkó àròjọ à ń sọ̀rọ̀ bíi forty minutes. we discuss, for like forty ah, minutes. ẹ mà ah, tí you are yet to die. mo ní kú kí ni. he said what do you, you want me to die. wá jókòó tù. come and sit down there he said no just i'm okay where i am. hey. wọ́n mẹ́sà. yey. pastor lọ gbowó. a pastor collected money. lọ́wọ́ union from a union member. ọmọ union ya wèrè. his child was insane. pásítọ̀ wa lọ gbowó lọ́wọ́ àwọn ọmọ area boy. he collected money from town. tó wọn bá wo wèrè tán. that will make him old. wọ́n change táyà mọ́tò pastor mẹ́rẹ̀ẹ̀rin. his four tires were changed. ẹ pé àwọn èèyàn wọlé ẹ ó pé thirty times tẹ́sí rẹ̀. share thirty times this morning. yóò dára fún yín tàbí kó jù bẹ́ẹ̀ lọ. or beyond. ọwọ́ wọn wá change táyà mọ́tò pásítọ̀ mọ́ fún lórí tán. his tires were changed he was given huge amount of money. wọ́n bá dọ́dọ̀ wèrè and he got to where he was. Òrìbá wọ́ pásítọ̀ mara pé sọ́ọ̀ ya wèrè. He said are you mad? Wèrè sá na pastor náà kú. A madman gave him a beating. Wọ́n di ọmọ yẹn mọ́ òtẹ́. They checked in hotel. Ọ̀nà pásítọ̀ náà kú náà. He gave him serious beating. O ti pásítọ̀ ta padà. Hmm. Official beating. <laughs> With official pastor. Yeah, yes sir. An official priest. So now pastor wa ọ wa dá ọ̀tá lọ́wọ́ àwọn onífẹ́ mọ́ làwọn yẹn wá ní bò. Lábí ọ̀run láyé àwọn fún ọlọ́jọ́ méje ah. bọ́ọ̀mọ yẹn ọ̀bá gbádùn ó kù àlàáfíà ni <laughs> ó lóun ó dòwó padà wọ́n ní bò make him move. ó ti gbowó òkú àwọn ìgbà padà. be returned. ó sọ <laughs> ó gbowó kíni. ó ló gbowó òwe ah. àwọn ìgbowó padà ó lọ lọ for life ni. that is why pastor wa n sọkún. journey of no return. kẹjọ dọrọ lọ ikú rẹ̀. the pastor ah death is approaching me. ọkọ sálù èkó tó sáwá bàdàn. he Lagos came back to Ibadan. hey. ọgbọ union. you gats get money for union member. <laughs> ẹnẹ. owó fọ́nrán fọ́nrán. ẹ kígbe. <laughs> Baba! Oh yes, Lord. Ewo Baba. Ah. Ẹ̀kẹ́. Baba. Oh, mo fi agbára. Kí ilé jẹ́ tí mo wáyé wájẹ́. Ẹ̀rọ mi lágbára. agbára o agbára o bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bàbá o bọ́ mi agbára agbára ẹ̀rọ mi bàbá o bọ́ mi agbára ẹ̀rọ mi bàbá o agbára agbára agbára agbára agbára agbára bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù agbára agbára agbára agbára bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bàbá o lómi lómi lómi lágbára lónìí lónìí lónìí lónìí agbára agbára agbára agbára agbára agbára bọ́ọ̀lù bàbá banu baba banu baba banu baba banu baba banu baba banu baba banu baba banu baba oya oya agbára oya banu oya banu agbára banu agbára baba o baba o baba o baba o yomi agbára baba baba baba baba oya oya oya oya oya agbára agbára ọdọ banu ọdọ banu ọdọ banu ọdọ banu ọdọ banu. Ah. official pastor. official ah. pastor. Oh, ó You didn't prayer as expected. Oh, gba official beating. very soon you'll be given an official beating. ẹ tún àdúrà gbà wo mẹ́sà gbogbo ẹni tó wà ní ìkáwọ́ rẹ̀ láti dá mi dúró. those are how it takes to stagnate me. láìdé mo ń sọ ìtàn kan fún ọ láàárọ̀ yìí. I told you about it. nígbà tó wá bá mi nínú ọ́fíìsì mi. when you came to my office. mo ṣàlàyé fún ọ pé. I pray to you. ẹ ẹ nọ́ọ̀sì. ẹ nọ. lọ́kọ́kọ́ gba àdúrà sọ́lọ́hún. pray to God olọ́kọ́kọ́ sọ pé káwọn èèyàn máa gbàdúrà olọ́kọ́ àwọn èèyàn máa gbàdúrà sọ́lọ̀ he taught people how to pray máa gbàdúrà sọ́lọ̀ now let's pray kí lọ sọ yé nọ́ọ̀sì lẹni tó ń gbàdúrà sọ́lọ̀ níjẹ́rẹ́tì nígbà tó ní bí wọ́n ṣe pa Abẹ́lì ọwọ́ àwò pé ẹja kò wọ́n máa gbàdúrà sọ́lọ̀ rísì ni pé Abẹ́lì rú ẹbọ wọn bá tí mò náà bá wọn ó yẹ kó náà ṣe pẹpẹ tí ó ti rú bọ so Abraham lọ́gbọ́n ọgbọ́n Abraham was so wise very smart man so so Enosi olọ́kọ́kọ́ gbàdúrà sọlọ́n láyé olóògùn àwọn èèyàn iná ṣe eh. nígbà náà ni àwọn èèyàn sì ní bẹ̀rẹ̀ képe olúwa torí ngbà torí fìrìfìrì ogun ẹ̀sà ọ̀kan nínú àwọn ọmọ enọ́ọ̀sì ọ̀kan nínú wọn lọ́kọ́kọ́ sí ohun èlò láti jọ pé ẹ jẹ́ akọrin sọlọ́n ìyẹn lọ bẹ́ẹ̀ sà so now mo sọ nípa àtàní ọmọ ọlọ́run tani àwọn ènìyàn tani ń bilẹ̀ so first coronavirus. the first coronavirus. Sódómù àti Gòmórà. took place in Sodom and Gòmórà. ta who are those children of God. tàlàwọn èèyàn ẹ fẹ́ gbàdúrà ní ọmọ ìjọba. you want to pray don't say that. tàlà ọmọ ọlọ́run tàlàwọn èèyàn àwọn ọmọ ọlọ́run wá sínú ayé abẹ́ àwọn áńgẹ́lì kan bí ọmọ ọlọ́run nígbà yẹn àyàn wọn bí àyànfẹ́ àwọn lápè ní àwọn áńgẹ́lì tó sọpọ̀ wọn nù tá a lé sọ̀kalẹ̀ pẹ̀lú èsì ariwo bí àyànfẹ́ bí ọmọ ọlọ́run bí aṣojú ọlọ́run kò Jésù bẹ nínú ọlọ́run àwa pè àwọn áńgẹ́lì yẹn bí aṣojú ọlọ́run wọ́n wá wá sí ayé lá láti wá deliver message. to deliver messages. wọ́n bá ń bá àwọn èèyàn sùn. and they started having sexual intercourse with women. gba wọ́n ń bá àwọn èèyàn sùn. when they were enjoying their lives. wọ́n ń bá àwọn èèyàn sùn. they slept with them. wọ́n wàá dá ọkùnrin mọ̀ sóbìnrin. they couldn't distinguish between the male and the female tí wọn bá lóbìn mú wóbò bẹ́ẹ̀ sùn torí wọn mọ èèyàn so meanwhile angeli ò ní ẹ̀jẹ̀ lára so èèyàn ló ní ẹ̀jẹ̀ lára so ọlọ́wọ́ á rí i pé fáírọ́ọ̀sì yìí ti ń pọ̀ nú ayé àfi bọ́ǹba bí China ṣe gbàwé láti pa àwọn ibi kan run so àfi bọ́ǹba fílìtì ayé dá Sódómù àti Gòmórà orílẹ̀-èdè méjì ní Sódómù àti Gòmórà kìí ṣe ìlú àwọn ìlú kan náà ń bẹ lábẹ́ wọn tí wọ́n parun pẹ̀lú wọn so wọ́n wá pa orílẹ̀-èdè méjèèjì run nígbà tí wọ́n pọ̀ orílẹ̀-èdè méjèèjì run àwọn ọmọ tí àwọn áńgẹ́lì yẹn tá a wá lé nígbà yẹn àwọn padà sínú ilẹ̀ àwọn bíldì ọkọ̀ ọ̀run jáde so ìyẹn tó ń lálàárí ọkọ̀ ọ̀run àwọn òmìnira gbanẹ̀ tó wọnú ilẹ̀ lọ ibi àwọn èèyàn ti bẹ̀rẹ̀ nípa kíní jí ọkọ̀ ọ̀run torí wọ́n padà sínú omi wọ́n di alágbára nínú omi wọ́n bá Yemaja omi ṣe májẹ̀mú pọ̀ torí wọ́n ti ṣubú pẹ̀lú Èṣù àwọn wà nínú ilẹ̀ àwọn èèyàn bíldì ọkọ̀ ọ̀run ìyẹn lọ bẹ́ẹ̀ jésù rú ni. Jésù. Jésùrú ni. Hmm. Ẹni tí Ọlọ́run yàn fẹ́. He that God bless. Ẹ jẹ̀dí táwọn ọlọ́mi thirty two. Jesus Láti twelve yẹn. From twelve. Jésùrú ni. Hmm. Ẹni Ọlọ́run fẹ́ràn. God's beloved. Jésùrú ni. Ẹni tí ń jẹ tó wù. Jésùrú ni. Ẹni tá a dá bí òmìrán. Jésùrú ni. Ẹni tá a dá lárẹwà. Jésùrú ni. Ẹni tí Ọlọ́run gbórí rẹ̀ sókè. Jésùrú ni. Ẹni tí Ọlọ́run ràn lọ́wọ́. Jésùrú ni. Ẹni tí Ọlọ́run mú kó sanra. Jésùrú ni. Ẹni tí egungun rẹ̀ gbàgbára. Jésùrú ni ẹni tí Olúwa fi wí àpáta Jésùrú ni ẹni tí Olúwa fi ẹ̀yìn tì tí wọ́n jọ fẹ̀yìn tìra wọn Jésùrú ni ẹni tí Olúwa dámú nígbà tí Jésùrú ni dalagbara tán ó kó ẹ̀yìn sólúwa ó gbéraga sí Olúwa Jésùrú ni lọ́kọ́kọ́ wá iwin. Ọwọ́ inú aginjù lọ ó lọ wá ìwìn alákìsà ó wá bọ ìwìn alákìsà ó wá bọ ìwìn alákìsà ó já ẹbọ fún ìwìn búburú ó wá rú ẹbọ fún ìwìn búburú ó wá wá bọ òrìṣà padà jésùrú ni lọ́bẹ̀rì àjẹ́ olówó òrìṣà búburú tí ń jí àjẹ́ olórú ẹbọ tó bẹ̀rẹ̀ níbẹ̀ padà ìgbà tí jésùrú nìdí ayé ọgbà ẹgbẹ́ àjẹ́ láti jẹ gàba gbogbo tí ọlọ́run dá jẹ gàba lé lórí nígbà tó di alágbára tán ó gbéraga sí ẹlẹ́dàá rẹ̀ ẹ̀nàwó ọyẹ tó báyìí ẹjí ẹnìkan kígbe tó o bá ti pe jésù gbogbo ẹni tó wà ní ìkáwọ́ rẹ̀ láti yọ mí lẹ́nu tó ń yọ ayé mi lẹ́nu olúwa kọlù wọn láàárọ̀. Olúwa bàbá Jésù Jésù Jésù bàbá bàbá Olúwa bàbá bàbá bàbá bàbá bàbá. ẹ kọlù wò bàbá ẹ kọlù wò bàbá kọlù wò bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá. Yes, yes, yes. Yes, Baba. Yes, Baba. Yes, Baba.

olúwa wá. ah abẹ́ ìgbádùn àti mo pè. maybe you didn't listen to that prayer point. àwọn tó wà ní ìkáwọ́ wọn wọn a máa fi ilé ọkọ súnyàn. those are what it takes they can make it be fed up with a matrimonial home. bẹ́ẹ̀ni sa wọn wà wọn lè dá àyàn dùn ilé ọkọ lẹ́yìn padà ní. àwọn tó wà ní ìkáwọ́ wọn. those are what it takes. wọn a máa jẹ́ kéèyàn di ẹnu ọ̀nà ọ́fíìsì káyà yóò fi máa já. on to your office you will be having a problem. wọn á bẹ̀rẹ̀ pé wáyé wọn á láàmú tá a tó máa bá láàárọ̀ yìí torí ó wà ní ìkáwọ́ wọn láti dá ẹni tí ń ṣiṣẹ́ dúró. they have what it takes to torment the person that is working there. oh my God oh Jesus Christ. àbí tí mò ń sọ yìí o. oh yes sir. àwọn tó wà ní ìkáwọ́ wọn wọ́n lè dojú sẹ́tẹ̀yàn lérú. they can turn your work upside down his catcher. ṣé ọgbọ́n ni tí àná Jacob sọ ni. what the in-law of Jacob said to him. ó wà ní ipá mi láti ṣe ọ́ níbi ọlọ́run bàbá rẹ̀ wá bá mi lóru àná pé ó pàdé Dáfídì dànù Jacob ọ̀ gbọ́dọ̀ bàjá má sọ rere tàbí búburú wo mẹ́sà ọ wà ní ìkáwọ́ rẹ̀ ni sórí Jacob bẹ̀rẹ̀ pé kí ni mo ṣe fún ọ ó lóko yàwó àwọn ọmọ mẹ́sà lọ ọmọ tó sanwó orí ẹ̀ ní béèrè wò ìwọ ìwọ kọ́ máa mi sá lọ ìwọ kọ́ máa mi sá lọ ó kọ́ ọmọ mi sá lọ ó káwọ ọmọ ọmọ mi sá lọ ó tún kílẹ̀ wọ ọmọ tí Jacob bí àwọn ọmọ ọmọ mi ó kó wọn sá lọ ìyẹn wá ní ṣe bí mo sanwó ìkírẹ́tọ̀ jẹ́ ń kíìsì wọn. he said you should allow me to kiss them to bid farewell. obi tó parí ayé Jacob fi o. look at how he finish his life. Jacob wá ní. Jacob said. ìwọ tó zálà ìdá. you that you a bad man. tó wúlò. irresponsible man. gbogbo tí mo ṣe fún ọláyé ibi ló fi fún mi. tí ọba jẹ́ olúwa tó gbà mí lọ́wọ́ rẹ tí ọba jẹ́ kẹ́lẹ́ kankan sẹ́ẹ̀rì gbogbo ti Jacob sọ. how was he said. gbogbo Jacob bible what did God say. wo laban ni mọ bí o ṣe mọ. laban ni how to apprehend the trouble. ọ sọ fún pé òrìṣà mi ló jí ó ní rárá mi ò jí òrìṣà rẹ ó wọ òrìṣà kò rí ó sì lo kọ́kọ́rọ́ kejì fún un torí jacob gọ. he was a foolish man. ó ní ọ̀dà ẹ kó òkúta jọ ẹ jẹ́ àṣepẹpẹ ládàmájẹ̀mú jacob bá ń kó òkúta jọ. ṣé káwọn sókè boston. jacob fọ àwọn arákùnrin rẹ pé. ooo wọ́n wá kó òkúta jọ wọ́n ọ̀gá wọ́n wá sí òkìtì wọ́n jẹun lórí wọ́n jókòó wọ́n sun ẹran lórí pẹpẹ wọ́n wá sọ fún jacob pé o ní ògo tó dáa o ní àsìkì tó dáa ṣùgbọ́n ọjọ́ kọjọ́ tó o bá ti gorí obìnrin mi yàtọ̀ sáwọn ọmọ mi ọ̀ wà lẹ̀ padà láyé. with no remedy. Jacob dẹ̀ tọwọ́ bọ̀ wí. He endorsed it, he signed it. Àwọn ọmọ rẹ̀ náà tọwọ́ bọ̀ wí. His daughter signed it too. Ó gbé òkúta rófìsọ wọn. Jacob wí fún àwọn arákùnrin rẹ̀ pé ẹ kó òkúta jọ ẹ kó òkúta jọ wọ́n sí òkìtì wọ́n jẹ níbẹ̀ lórí òkìtì náà sẹ́ẹ̀rí lábánì ọwọ́ àsorúkọ ọbẹ̀ ni yegari saguda Jacob orúkọ rẹ̀ ni Galedi ìtumọ̀ pé odi ẹlẹ́rìí odi mọ́jẹ̀mú ìtumọ̀ galẹ́dì tó àwa ń pe òkè yẹn òkùtì òkìtì yẹn ní odi mọ́jẹ̀mú ṣé ẹ wá rí odi mọ́jẹ̀mú yẹn tí wọ́n jọ wọ mọ́jẹ̀mú ẹ̀ lọ Jákọ́bù ọmọ pé ògo ti sọnù. olùwọ́n máa sọ tèmi tirẹ̀ nígbà tí a bá yà kúrò lọ́dọ̀ ara wa. ṣé wá rí nígbà tó fẹ́ ṣèdì díẹ̀ kò sí májàmú tó lè ṣiṣẹ́ láìsẹ́ jẹ kí ẹ̀jẹ̀ ò tó lè gbé májàmú ró wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan kan ọwọ́ àtú itú ẹnu rẹ̀ Genesis la wà ọwọ́ àtú itú ẹnu rẹ̀ hmm. ó tú sí Jacob lẹ́nu ó tú itú ẹnu ẹ̀ ó tú sáwọn ọmọbìnrin rẹ̀ lẹ́nu ọwọ́ àsọ itọ́ ẹnu yẹn di ẹ̀jẹ̀ di májàmú. He used as blood to make covenant. Genesis thirty one ni. that's Genesis thirty one bí wọ́n ti ń pẹ̀yìn dákú o as they left there, tí wọ́n fẹ́ máa lọ. to take their leave. bẹ́ẹ̀ ni eh, ni Rákélì pe Jacob pé. they call Jacob. mo fún ọlọ́mọ ọ̀dọ̀ mi fẹ́. I'm giving you my maid free of charge Maria. ọjọ́ tí Jacob gorí obìnrin mi. Here is love with her. òkìtì ijó ni. the covenant of the other day. wọ́n kàn dìde padà ni. wage war against me. pé èmi ni pẹpẹ pé. I am the altar. ọjọ́ tó o bá gorí obìnrin mi lògó tán lára rẹ. that is when your glory will vanish. ní kùtùkùtù rẹ lábàá nìyí. ó fẹnu kọ àwọn ọmọkùnrin rẹ ó tẹnu ó tún lè fún wọn lábánidìde ọ̀parí sẹ́kù rẹ̀. tó fẹ́ ṣe. tó eh. ọjọ́ tí Jacob tó àwọn ọmọ yẹn náà ni wọ́n fẹ́ yàwó fún His daughter gave the woman. Ìdí nìyẹn tí Jacob fi sọ fún Pharaoh pé. Àádóje ọdún lọ́dún orí mi o. Hmm. Àwọn bàbá wa máa pẹ́ jù báyìí lọ o. Ṣùgbọ́n nínú pọ́njú lèmi ti rìnrìn àjò àti kó tèmi láyé. Ológo. man. Ṣùgbọ́n lábániripọ̀ òun wé fìyẹ wasted his glory. ẹ náwó sókè ẹni ó lágbára láti dá mi dúró. tó lu agbára rẹ̀ lórí mi olúwa kọlù láàárọ̀. Ah! olúwa o olúwa o ayé ọba kàmú bàbá o bàbá o èké yá èyé bẹsẹ̀ dayà àkáyà olúwa dayà kàmá bàbá. Yes, yes, yes, yes, yes. Baba! Baba! Ẹ bá kọlu! àmì ẹni náà ó ní agbára àti dá mi dúró tó ń lò lé mi lórí ẹ kọlu láàárọ̀ yìí bàbá bàbá bàbá ẹ kọlu ó ẹ kọlu ó ẹ kọlu ó. Olúwa wa. Hey! wo ẹ gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí. repeat the prayer once again. ọmọ israeli. israelite. ó ní májẹ̀mú. that comment. balamu. bala. ó ní agbára. that power. number twenty-three. don't deceive yourself. má tẹ̀ra ẹ̀. bí balamu bá rú ẹbọ ọmọ israeli ó kú. if balamu was successful with his sacrifice israel would die. ó dá ìpè lágbára òye ọ ni. you don't understand the meaning of power. ìdí tó lùwàgó òfin gbà kó rú ẹbọ nù. that's why God didn't allow him to succeed as touching the sacrifice he wanted to make. tọ́bẹ̀ eru ẹbọ. enemy was successful. ẹ gbàgbé ẹ. forget about it bálámọ̀ kì í sin ọlọ́run torí ó ní irun májẹ̀mú látọ̀run irun májẹ̀mú yìí la fi dáhùn náà gẹ́gẹ́ bí àlùfáà tó dúró. it was used to create as a prayer that stand on ọ̀bọ ọlọ́run ọ̀dá dúró ó ríra rẹ̀ bí àkàndá ó wá sí ara rẹ̀ bí àkàndá gbogbo olúwa àmà bí àkàndá tí wọ́n bẹ̀rù ìdí nìyẹn olúwa lọ bá pé bálámù máa lọ o ó ní ọlọ́run wọ́n máa fún mi lówó wọ́n mọ̀ fún mi lówó olúwa ní mọ̀ lọ ó ní owó mọ̀ pọ̀ ah, olúwa lọ́dọ̀ àmọ́ lọ nígbà olúwa ni ọmọ lọ olúwa tó padà lọ dúró de lójú ọ̀nà ọlọ́run tó wà wò pé pẹ̀lú gbogbo gift tí ń bẹ lára rẹ̀ ṣé máa wé tiẹ̀ ni ó tún wá sí ojú kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tọ̀ ń padà bọ́lá mọ̀ sọ kẹ́tẹ́kẹ́tẹ́ tọ̀ ọ̀ya wèrè kẹ́tẹ́kẹ́tẹ́ wà sọ fún kọ́lá pé ṣé mo ṣe báyìí lánàá ẹ wọ́n wájú yín bọ́lá mọ̀ wá rí àdá ìbáyẹn kọ́ padà ó tún ní no lò. àní aláṣẹ lèmi náà. i'm a superior man. ọ̀nà méjèèje. seven places. ẹbọ méje. seven sacrifices. pẹpẹ méje. seven altars. ẹran méje. seven rams. àgùntàn méje. seven sheep. àti àgbo àmàlù méje. seven cows. ó wéètì dànù. they were wasted. olúwa ṣẹ̀ṣẹ̀ wàá bínú pé. go on this road. máa pa bálámù aláfọ̀fẹ́ràn. i will keep balaam a man ó ní agbára sà ẹ sà a gbé gbogbo ọgbọ́n dáfídì a withdraw rẹ̀ torí abigail ló ní mọ̀ràn dáfídì abigail darúgbó torí abigail ní ọjọ́ lórí ju dáfídì lọ. older than david. so ó ju dáfídì lọ ní age. she was older than david. so ìyàwó dáfídì nìyẹn. david's wife. ẹ jẹ́ àpò ní second wife. kápẹ́ ní kejì. now ṣùgbọ́n abigail darúgbó ọpọlọ tí abigail fi ń fún dáfídì nímọ̀ràn á dá padà sórí àìtófẹ́lì àìtófẹ́lì lè dá dáfídì dúró ó lè pa dáfídì torí ó ní brain boss ó ní agbára láti dá dáfídì dúró ṣùgbọ́n dáfídì sunkún wọ́n ní kí ni pọ́ lẹ́kún ó ní olúwa oh, gba ìmọ̀ àtọ́fẹ́lì jẹ́ ẹ̀nẹ́wọ́ yẹn báyìí ẹ máa pariwo Jésù. you have to shout the name of Jesus. àwọn tó ní agbára láti dá mi dúró. those that have power to stagnate me. olúwa yọ sí wọn. all of them today. fi kú bà ìmọ̀ wọn You do them scatter their plan. death father death. kí ni mo ní o ṣe. ẹ fi ikú bà ìmọ̀ wọn jẹ́. Olúwa, lọ́dún wa ikú àìmọ́wọ́jẹ́ olúwa bàmọ́jẹ́ o bàmọ́jẹ́ o bàmọ́jẹ́ o èmọ́ wọn lórí olúwa o olúwa o olúwa o bàjẹ́ o ìgbà wa ìgbà wa kálí bí lórí mi ikú bàjẹ́ o bàbá o bàbá o bàbá o bàmọ́jẹ́ olúwa o olúwa o olúwa o lórí bàmọ́jẹ́ jésù jésù jésù jésù bàjẹ́. èmi mẹ́sẹ̀ ìkáyà ìmọ̀rọ̀ ìkáyà ìmọ̀rọ̀ ìkáyà màsádà yẹ ẹ̀fà olúwa bàjẹ́ o bàjẹ́ láàárọ̀ yìí bá ìmọ̀ wọn jẹ́ ẹ̀ẹ́ bàbá ẹ bà máa wọ jẹ ẹ bà náà dé lọ́gbọ́n tó. you know mm. as wise as she was. àìmọye lọ́fẹ́. ọ̀bá ìbélià nìyí boy beliali nabali ah, ah, naba àìmọye ní ìtumọ̀ orúkọ yẹn. the meaning is ignorance. Mm. so ó máa mọ ogun tó tí o náà tó fi wọ bẹ lọ ẹ ẹ ẹ máa pariwo tẹ bá ti porúkọ Jésù mọ́jẹ̀mọ́ tí ayé fọgbọ́n mú mi wọ̀. covenant they use wisdom to make it enter. sẹ́yìn mọ̀ pé wọ́n tan Jacob wọ̀ ni. you know Jacob was deceived to enter that covenant and he didn't know. kọ́mọ. he didn't know anything about it kó ọmọ tí fi ń kó kùtà jọ òun ló àwọn ọmọ. he called his children. àwọn ọmọ náà tó tọ́ bọ̀. and they signed it as well. àwọn ìyàwó ẹ̀ náà tó tọ́ bọ̀. same thing with his wife he was deceived. ẹ máa sọ pé ẹ̀mí mi máa fi iná gbé mi jáde. holy spirit use that to take me out right now lábẹ́ májẹ̀mú tí ọ̀tá fọgbọ́n mú mi wọ̀. under the covenant of the sanctuary. iná gbé mi jáde. you saw the take me out. abẹ mẹjọ mi jẹ ọjọ tó wù ẹnẹ gbẹmí ọdẹ ẹnẹ gbẹmí ọdẹ ìdè ìdè ìdè ìdè dẹbi dẹbi ìdè fire fire yes yes gbẹmí ọdẹ. bàtàkùn ọgbẹ́ gómìnà iná o iná o èmi ìlú ayé àná kébọ̀dé kébọ̀dé iná o iná o iná o iná o iná o iná o kẹ́mi kẹ́mi kẹ́mi kẹ́mi kẹ́mi kẹ́mi kẹ́mi kẹ́mi ọ̀yà ọ̀yà gbẹ̀mí jáde gbẹ̀mí jáde gbẹ̀mí jáde. olúwa wa ọjọ́ ti lọ láàárọ̀ yìí oh aago ọ̀hún sáré wúlúwúlúwúlúwúlúwúlúwúlúwúlúwúlú kòmísà májẹ̀mú àfọwọ́mú ni wọ́n wà. they have the one they can use money to make it pay àfúnjẹmú ni wọ́n wà. of food. Mm. májẹ̀mú àfọ̀rẹ́numú ni wọ́n wà. they can use the word of mm. mouth to make somebody pay. májẹ̀mú àfàsọmú ni wọ́n wà. there is so many that flow. májẹ̀mú àfi ìrìn ẹsẹ̀ mú ni wọ́n wà. we have that of Jordan. májẹ̀mú àfi ìbáṣepọ̀ ìbálòpọ̀ mú ni wọ́n wà. so májẹ̀mú tí wọ́n fọgbọ́n mú yẹn wọ̀ jẹ́ eighteen they are eighteen in number. wàá wò mí sà. look at me sir. ẹni tí wọ́n mú wọ́ kì í mọ̀ bọ̀rọ̀ tí ó fi wọ inú májẹ̀mú yẹn lọ nígbà tí wàhálà yẹn bá dé ni ó tó mọ̀ pé ó ti wà nù májẹ̀mú. àwọn obìnrin àwọn ọkùnrin kan bẹ̀rẹ̀ tí wọ́n bá bá ọ sùn tí wọ́n sọ fún ọ pé sọ fún ọ pé mi lọ fẹ́fẹ́ májẹ̀mú àfi bíbélì mú yàn wọ́ wa tọ́ka bá ní òun lọ fẹ́fẹ́ ẹ ṣàtọ́ ọba padà fẹ́ mọ́ ìwọ ló búra àwọn ò búra pé wọ́n làwọn fẹ́fẹ́ àwọn ọlọ́padà disappoint yẹ ìgbọ́n májẹ̀mú padà dìwọ́ kọ́ni pipu. mo gbàgbé pásítọ̀ tí mo ní lọ sáàfù. a pastor. Uh, ìyàwó eh, eh, fiancé rẹ̀ lọ sáàfù. he said no I'm hmm. going for service. ó ní ah, ọkàn mi ò true pé ò ní fẹ́ lómi. he said i'm not. ó ní bíbélì ní búra fún mi. He gave her Bible to swear for him. Pastor sì gbé Bíbélì léyàwó lọ́wọ́. The pastor gave her Bíbélì lọ́wọ́. His fiancé gave Bíbélì pé. She said. Tóun ọba fi ọ láyé. If I don't get married to you. Kó ń ọmọ rọ̀ mọ́ bí. She should be barren. Wọ́n lọ ṣùgbọ́n náà ń lọ sáàfù ni o ọlọ sábìsì ni o bí ìgbà tó lọ sábìsì tó fi tẹ̀lé ọmọ gbárí gbà ọ̀hún láàrin. èmi ò búra o. tó o búra ọkà balọ̀ náà ni àbí wájú àná ẹ̀ lọ wà. Ah. that was then yes. oh that was far away. Ah, ah. I do a meeting. yes. It's a new thing now. It's a new thing, isn't it? I'm doing it now. Yes, sir. It's a new thing now. I am not a thing, sir. I'm a pastor. Official English. Yes, sir. It's a pastor now. Yeah, exactly. He got it. Huh? He's a pastor now. Yes. Before God. Whole thing has gone. Before God has there. Has there. Everything passed away. Everything passed away. Eh? Yes, of course. Never, yẹn eh, As then. Eh? I'm with you. Yes, I, I, I dey with you. Right? I dey with you. Yes, of course. Yes. In the name of Jesus. Ebobo. Ebo gbagini. Mo gbàdúrà. Yes, sir. Obi Ọbì tí a bìtì lọ́ máa je. Yes, sir ọ̀bísí abidjan ọ̀bísí pásítọ̀ máa jẹ mo gbàdúrà mo jà mo kí mo jà mo tóbi ọ oh, agbára jésù ó gbé ọjà dé lábẹ́. I there with you. Yes. Yes, of course. Of course. I'm with you. You are with me. of course. Of course. Uh, that was there. That was there. Yeah. So you know, Papa, one more time, Then, Abi. Then, then, yes. Now, come. Now a pastor. You are now a. Uh, everything is going away. Everything is going away. <laughs> Láre. Yes, sir. Baba, you ní ọ̀fà náà rẹ ta yín. Let me go away eh? My law is improving. It's, it's improving. Yes, sir. Okay. Yes, sir. We dey with you, Abi. That is, sir. sàmì ibi májẹ̀mú di oh, ọmọ ọyá jáde níbẹ̀. Omi sà, pastor bá bá girlfriend múlẹ̀ tán. The pastor don take it home with her. Girlfriend bá lọ sáàfù. She went for service. Pastor bá rí pọ́ lọ sáàfù tán. And when she left, ọba tó lọ tóòsì obìnrin mi lápáta. He has already out obìnrin yẹn bá lọ fún pásítọ̀ pé ẹ ní fẹ́ mi ó ní màá fi ọ pásítọ̀ bá gbé bẹ́ẹ̀lì lọ bóbìnrin mi tó lọ bá pásítọ̀ bá búra fúnra rẹ̀ fóbìnrin yẹn pé tó ń ọ̀bà fi ọ kó ń ọmọ rẹ̀ ọmọ bí láyé. kò yẹ yí báyìí ọ̀tọ̀lẹ́ tó búra fóun ọ̀tọ̀lẹ́ tó ń búra fóun nígbà tí tàpátá lóyún pásítọ̀ bá lóun ọ̀fẹ́. He said no to her pregnancy. He didn't claim it. Tapata oh, pastor ló wò lè fẹ́. Ó bí ọmọ pastor fẹ́. Ìgbà tẹ́ ẹ̀ tọ́ sáàfù dé. Wọ́n ṣe wedding ayé gbọ́ ọ̀run mọ̀. Ó wá ọmọ fún ọdún márùn-ún. For five years, they were looking for the fruit of the womb and she did not conceive wọ́n wá kú ọ̀dọ́dọ́ pásítọ̀ lọ fẹ́ lómi. she left the pastor married woman. ó ọdún márùn she is surgeon ọ̀rọ̀ ọmọ she was still barren. ìyẹn lè jáde. that one send her back. ó tún padà wá sọ́dọ̀ pásítọ̀. she came back to the pastor. ó tún lu ọdún méjì mi lọ́dọ̀ pásítọ̀. she is two years there. ọ̀rọ̀ ọmọ bí. ó di ọdún mélòó. ọdún ọdún méjìlá. twelve years. gbogbo májẹ̀mú ti ń fi ọjọ́ orí rẹ̀ kù. every government is wasting your age. báyìí lolúwa sọ májẹ̀mú yẹn bàjẹ́ láàárọ̀. ẹ rí wàhálà mo wá ní mo rí bíbélì ó dúró bí èdìdì mm. ó ní lóòótọ́ ni ó ló ń búra fún wọn mo wá ní kó pe ọkọ ẹ̀ wá mo wá ní pásítọ̀ ẹja gbàdúrà mo rí bíbélì ó dúró bí èdìdì pásítọ̀ ní lóòótọ́ ni hmm. ó lóòótọ́ ló búra fóun ìrọsẹ àní bíbélì dúró bí èdìdí níwájú àyìn àtẹnìkan pásítọ̀ ní lóòótọ́ ni ọmọ tó bímọ fóònù lápáta ó búra fóònù òun búra fún òun ò sì gbọ́mọ eléyìí kúrò lọ́dọ̀ pastor. you have to leave this pastor. májẹ̀mú ti dèwọ. your victim are coming out already. pastor. pastor. ẹni tó bímọ fún ọ. the person have a child for you. májẹ̀mú ti fòwọ́ náà mọ́. convene and join the together with her. ìwọ lọ gbé ẹni tó bímọ fún ọ. you have to go back to her. ìwọ tí wọ́n gbọ̀ tó ń dá májẹ̀mú. you that you are that you make covenant. ó dè ọ. your victim are coming out. lọ gba àwẹ̀ white. go have a fast. forty one days. forty one days forty one days yìí máa gbàdúrà kó máa béèrè pé agbára tí ọba májẹ̀mọ́ tó lè lè jẹ́ ra bíbélì mẹ́ta tó bá tóbi gbé lọ sórí pẹpẹ tó bá parí májẹ̀mọ́ bàjẹ́ ọwọ́ àlọ́ pásítọ̀ wa wípé kàkà kékun ọmọ jẹ sèse hmm. yóò fi ṣàwàdànù ni obìnrin awin tó ń bẹ lápáta kò fáìn òun ò lè fẹ́ ọmọbìnrin wa gba forty one days ọ̀rọ̀ bíbélì ó wá gbàdúrà tán ọmọbìnrin wa padà rí ọkọ. and she saw a man that marry her ọmọrì ó ní oyún lóṣù kejì tó délé ọkọ pásítọ̀ wa lòun ò lè fi ọmọbìnrin àpáta yẹn pásítọ̀ tó wà lọ ṣe wẹ́dí pẹ̀lú obìnrin mi obìnrin mi ti pásítọ̀ ṣe wẹ́dí pẹ̀lú ẹ̀ òun ọ̀gbàdúrà débi tí ó mọ̀ pé májẹ̀mú ni pásítọ̀ hmm. òun wá fẹ́ pásítọ̀ látọdún méje báyìí òun náà rọ́mọ bí ẹ sókè. raise up your hand. Ah, ẹ̀kẹ́ lábẹ́ májàmú tí mo wá sí. ẹ̀mí mi máa gbé mi jáde ẹ̀mí mi máa gbé mi jáde ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. lábẹ́ májàmú tí mo wá sí. Ah gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde bàbá bàbá bàbá bàbá bàbá gbé mi jáde gbé mi jáde tọmọtọmọ bàbá gbé mi jáde gbé mi jáde àdìyá o gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde ó yá o ó yá o ó yá o gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde.

olúwa olúwa olúwa olúwa olúwa. bánú ẹ bá ń sọ̀rọ̀ ta ló lè dá ọ lẹ́jọ́ bánú rẹ bá ń sọ̀rọ̀ ta ló lè dá ọ lẹ́bi jẹ́ rẹ sọ̀rọ̀ lórí ayé mi bàbá aláàánú òjàre bàbá aláàánú. Ah, ah, Bẹ́ẹ̀ni rẹ̀ bá ń sọ̀rọ̀, ta ló lè dá ọ lẹ́jọ́? Bẹ́ẹ̀ni rẹ̀ bá ń sọ̀rọ̀, ta ló lè dá ọ lẹ́bi? Jẹ́ kánú ó máa rógbó lójú kẹrì ọba o. ayádàlí àkàbàyà màdàdàyà lígedàlí àmàkàbà o. edudu èké yádàlí kàbàdàyà màkàbàdà àyàlí èkèrú àdàlí màdàyà ní kàbà o. nínàmà èrú èké yádàlí màkàbàdà àyàlí èkèrú wa. jẹ́ lè dá ọ lẹ́jọ́ ẹnu rẹ̀ bá ń sọ̀rọ̀ ta ló lè dá ọ lẹ́bi jẹ́kánú rẹ̀ sọ̀rọ̀ lórí ayé mi bàbá làlùyẹ. àkàyà dálí màkàbà wọ àdálí kéyàdà nínà má ewé kéyàlí màkàbà dàyà màsádà o. èpè yá dálí àkàbà yá màsádà lè pẹ̀lú àgàgà

alágbá o ọlọ́run mọ̀sẹ̀ orí mọ́ládé fún ọ̀la ṣe o ayé àmà àwọn àtàgbàdà ayé àti àmà àkàbà fún àmà àsàdá yàrá àkàbà o àkàyà máa lú àgbà yàrá àkàbà ọlọ́run akíntóbi àjàyí bàbá olúwọlé o ewúrẹ́kẹ̀ yáàlì màkà màdà àti àdè màrúwà o ẹ̀gẹ̀gẹ̀ yáàlì àkàbọ̀ àlọ́ àyà màkà àdá yàrá ẹ̀gẹ̀gẹ̀ yáàlì àyà màkà àbàdà yàrá àkàbà o. Fọwọ́sọ̀rẹ́ emergency ọ̀sẹ̀ yìí ó tún parí lálàbàrò olúwa mi ò lálàbàrò wọ́n kórè emergency wọ́n ṣe kí ogun parí. Elueke yálì máa kà padà jàmàlú àtàlí àkàbà o. Elueke yálì àkà padà yèké wá mátàdá yálì kàbà o. Ẹ̀dùnkù yálì èké dáyà máa kà fà wá mátàdáyà. Dínà máa èké wẹ̀kẹ̀ yálì máa kà padà yálì lẹ́gbàdì. Elueke o bẹ lọ́lọ́ fọ́lé o àyà máa ru àkàfà o ẹ̀rí tí ń bẹ lágẹ̀rú o àkèyá ni màá kaba o mọ̀jẹ̀mú ní kò o àkáyá ni màá kaba ọlọ́run ẹ̀rìn mà ẹnukèyá dàdíà màá kaba àtẹ̀tí bẹ lérí o èdúrókèyá ni màá kaba àkáyá màá kaba ọlọ́run ìlú àjìnà rẹ o àkàjáró àmàtàdà jàkàmàrú àmàdà ọwọ́ náà ti bẹ ní kò corporate emergency kọ́sẹ̀ yìí ó tún parí. olúwa mi ò lálàbàrò olúwa mi ò lálàbàrò corporate emergency kọ́sẹ̀ yìí ó tún parí. bàbá mi ò ayérayé o nínú ayérayé o àyà máa dábà ru àdáni máa dá àdáyà ní kápá àká ayáni àdáyà máa dábà ru àmà dábà ru àmà dábà ẹlú máa sádà yá ní ewu àdìgbò ya ni kaya mawada yali mawakama edweke yali mawatali keyali makaya masada yali kemwama linamake yadali marwa masada yali kapa egege yada yali karwa bada ya masada yali kapa edweke ya ni ni ya mawada ni mawakama linamaka bada yali makaba dali kerwa dali makaba wakore emergency ọsẹ yìí ó to parí. ọ̀nà wa ni ò dáná parọ́ olúwa mi ò lálàbà o wọ́n kórè gbọ́dẹ̀ pé wọ́n ṣe ní ojú parí. ó yá ọba ayérayé o ọba ayérayé o ọwọ́ ẹ̀dá ó yẹ. ọba o ọba nínú ayérayé o ayé máa sàdáyà kápákọ̀ àmàdáyà àti màlúù àkàkọ̀ ẹdùdù yà ní kébà àdáyà àti màlúù àkàkọ̀ ayé àmà kápákọ̀ àmàdáyà ní kébà àdáyà àti ọba ayérayé o ọba ayérayé o. ló ṣe onífẹ̀ ìjánu. Abẹ́ ló ṣe onífẹ̀ ìjánu. Abẹ́ ló ṣe onífẹ̀ ìjánu. Abẹ́ ló ṣe onífẹ̀ ìjánu. Abẹ́ ah, ló ṣe onífẹ̀ ìjánu. Abẹ́ ah, ló ṣe onífẹ̀ ìjánu. Abẹ́ ló ṣe onífẹ̀ ìjánu. Olúwa. Bàbá gbọ̀nà ara gbogbo. Aya makawa ruada ni matata ya yeke kwa makawa. Ata ya mawa ni matata ya ni kapata ya makawa kwa. Baba gona na gogo. Aye raje gona na gogo jade. Ẹ̀mí mímọ́ gona na gogo.

méjèèjì. Mo súre. I bless you. Bí ẹ ti ń jáde lọ. As you be going out. Ẹ máa rí àánú gbà. In the name of Jesus. Bí ẹ ti ń jáde lọ. On your way out. Ẹ máa rí àánú gbà. Bí ẹ ti ń jáde lọ. Ah, ẹ máa rí àánú gbà bí ẹ ti ń jáde lọ ẹ máa rí àánú gbà bẹ́ẹ̀ ti ń jáde lọ ẹ máa rí àánú rà ọlọ́run àánú yóò fọ àánú sàánú yín ọlọ́run àánú yóò torí àánú sàánú yín ọlọ́run àánú yóò fọ àánú fọ àánú pẹ̀lú ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí ẹni ẹ̀rí ẹni ẹ̀rí ẹni ẹ̀rí ààbò dájú lórí ibi ò ní bá yín ẹ lọ gba lẹ́tà ayọ̀ ẹ lọ gba lẹ́tà ayọ̀ ẹ̀rí yín dájú o ẹ̀yin tẹ́ ń sọjọ́ òbí lónìí ẹ sì ọ̀pọ̀ ọdún láyé ẹ ní wá àánú ti sà lórúkọ Jésù ẹ lọ rà àánú gbà Ọlọ́run àánú kọ́fà àánú wá yín rí ojú òní tì yín bẹ́ẹ̀ ni yóò rí ògo forúkọ Olúwa tẹ ọwọ́ rẹ fún orí ọ̀fẹ́ gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò lọ́nà kàti lọ́nà mẹ́rin fún program wọ̀nyí ẹ ní wá àánú tì. Ah. ẹ máa tayọ ni ah. ẹ ní wálẹ̀ ó ń tẹ̀ ń béèrè yọ tẹ̀ yẹn lọ́wọ́ ẹ ní ẹ̀rí o bẹ́ẹ̀ ni yóò rí mi ò ní orphanage àwọn tí ń sẹ́ndì pé kọ́ sẹ́ndì owó fún orphanage kì í ṣe mi o tàbí tí wọ́n bá ní pé àwọn ríran kan sí ọ. he saw something about you. kì í ṣe látọ̀dọ̀ mi o. it's not from me. tàbí wọ́n bá send friend request sí ọ. to you. kì í ṣe látọ̀dọ̀ mi. it's not from me. lórúkọ jésù. in the name of jesus. yóò fún ọ. shall be with you. o ò ní bọ́ sọ́wọ́. amen. tó bá jẹ́ bí àdúrà mo máa ń pe nọ́mbà yẹn ọ̀pọ̀ ọgbà tó bá ń pè tí n bá gbé mo wà ní àdúrà ni. it means i'm praying. mo wà ní àdúrà ni. i am praying. so zero zero zero fifty twenty seven fifty seven seventy nine o lè send the message. send a message. ní kúkúrú madema adema ka agbàdúrà lórí ẹ ó sì ní ẹ̀rí ó ní ẹ̀rí tó bá jẹ́ ìmọ̀ràn kan ní sẹ́ndì ẹ̀ tó bá jẹ́ nǹkan olúwa fi sí ọlọ́kan sẹ́ndì ẹ̀ you are blessed in Jesus name dúró nínú ọlọ́run yóò fa àánú wa orí a pàdé ní ìsọtẹ́lẹ̀ wòlíì lẹ́yìn yẹn oní ní night of deliverance àti ìtúsílẹ̀ kó nínú onírúurú àìsàn hmm. bí ẹ ti ń lọ ẹ ra àánú gbà ẹ ra àánú gbà orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ lẹ́mẹ́mẹ́má ọmọ bá yín lọ kó dì yín mú kó tì yín lẹ́yìn láti ìsinsìn ah. àti títí láéláé. aleluya méje ọyọyọyọyọyọyọyọ. Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!